reconciliation blessing and salvation and at the end of also using to strengthen us for our journey to your kingdom so that at the end of our race here on earth we will reign with you in your kingdom thank you our father in Jesus' mighty name we pray. Amen. Once again, I rejoice with every one of you. That God has given you the opportunity to witness what you are witnessing. And I rejoice with myself too. I always say this. Because eléyìí tàbí agbọ́sẹ̀ wọ́n ká pé this microphone this round. Yóò bàjẹ́ ìrìn lọ́wọ́ ẹ̀rọ gbogbo lọ́wọ́ ní wákàtí. A better person will handle it. Ẹni tó sọ̀rọ̀ jùlọ yóò wù Don't think don't you think that the seat where you are seated can vacant if are not here. Màá lè lọ́wọ́ pé àgbàdo ọjọ́ kò sí ìyá ọ̀rẹ́ ṣọ́ọ̀kù kò. But because God God love you. And he spare your life. Ó sì dá ìdí is part of insecurity in Nigeria. Láìsí àkóṣepọ̀ ní orílẹ̀-èdè tó wọ́n ní lẹ́gbàá ní oṣù sábà ní bí àgbà kò ṣe tó ọdún sí àwọn. God bless you. Amen. Ọ̀pẹ uh, Dámiláre. Ọ̀pẹ àti Dámiláre. Àbẹ́ẹ̀dì kù. Mo fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́. Very very attentive. Kẹ́ tẹ́tí sílẹ̀ dáradára. I want everybody to lis ten to God's speaking to us. Kí gbogbo wa ká tẹ́tí sí Ọlọ́run yóò. Àwọn àkókò tó kọ́ sọ fún ìlú onígbà kò pọ̀. Ìlọsọ̀nà kọ́sà sí ìlú ẹ̀kọ́ abẹ́òkúta. Àwọn ẹ̀kọ́ sì ń When our lives are built, the Lord of everything is waiting for us. Àwọn tí a wá nínú ọ̀dẹ̀ dúró dé wá. Your own day of God will come. Ọjọ́ ìwé In the name of Jesus. So it is time to hear God speaking from us. What marriage is, is what we want to consider. Òun sì Praise the Lord. Ọ̀nà ìgbéyàwó wọ́n ti ṣe That's what you see yourself in. Many people go into preaching totally unprepared. Ọ̀pọ̀lọpọ̀ ló wọlé ìgbéyàwó wọn láì múra sílẹ̀ for marriage. Why? Kí ni ìdí Because many of us we confuse marriage to wedding ceremony. òun náà ọ̀pọ̀lọpọ̀ wa òun náà máa ń fi gbéyàwó ó máa ń pè kò ní dájú lọ́kàn wa láti gbéyàwó àti ayẹyẹ. many people don't know what marriage is or what marriage is not. ọ̀pọ̀lọpọ̀ mo sí ìgbéyàwó jẹ́ àti mo sí ìgbéyàwó kò jẹ́. Not very many people know what marriage entails. Kì í ṣe gbogbo ènìyàn lọ́wọ́ sí ìgbéyàwó gan. somebody with marriage. bí àwọn wẹ́ẹ̀dì ṣe ń láti pèsè sílẹ̀ fún ìgbéyàwó.

ìṣòro tó ní Lord. Hallelujah, somebody. Hallelujah. So, mommy is not by here. Ẹyin màmá tẹ̀ wà níbí. No man can submit to your husband. Àgbàdo lọ sílẹ̀ lọ́jọ́ wọn. There is no permission for it. It is a command from God. The God. All the fathers that are here say, orúkọ àṣì ìpẹ́lú. òṣèré ṣíṣọ́ náà lọ́kùnrin yóò ṣe máa gbà ìyá rẹ̀ sílẹ̀ the 만약에 300만 원

You can stay together. But partnership can never be possible it is impossible. You shall be covenants. Let that your stay committed to your parents. People that are listening to me, God so loved the world.